والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وقنين عن النبي إن شاء الله عز وجل تصفوا عن القرآن والنبي بابا الله نوح عليه السلام النبي نوح عليه السلام الجنود ومن دلانه أتى النبي آدم عليه السلام والجنود أوين وأوسبه سي الله وأوسكتري سي الله gbogbo wọn jọ́sìn fún Allah lọ́nìkan ṣùgbọ́n ní ayé tàbí nàbì Nuh alayhi salam ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ iná ló mú kí olùwàgbé ànábì Nuh alayhi salam dìde àwọn èèyàn kan wà wọ́n jẹ́ àwọn èèyàn márùn wọ́n jẹ́ àwọn ẹni rè àwọn ẹni tó jẹ́ pé wọ́n jẹ́ láàánú láàrin àwùjọ wọn àwọn èèyàn yìí ṣaláìsí àwọn èèyàn wọn wọn ò rí àmúmára sí lórí ikú wọn wọn wá bẹ̀rẹ̀ sí ní ronú kí ni nǹkan táwọn lè ṣe tí ò ní má wọn gbàgbé àwọn èèyàn yìí ẹ̀ṣẹ̀ fún ọ wá kọ́ wọn pé kí wọ́n gbẹ́ ère wọn tó bá sì gbẹ́ ère yìí wọ́n kó àwọn ère àwọn èèyàn márùn-ún sí ilé àjọ ilé ìpàdé wọn ibi tó yẹ pé wọn ò ní sáláì máa wá bẹ̀ tí ó fún wọn láǹfààní àti máa rí àwọn èrè àwọn èèyàn yìí ní gbogbo ìgbà tí wọn bá ti wá bẹ̀ wọn gbé àwọn èrè bẹ̀ àwọn máa tó fà á táwọn ti gbé àwọn èrè yìí síbẹ̀ onípa àwọn fẹ́ fi máa rántí àwọn ẹni rí àwọn olóore tó ti lọ ṣùgbọ́n nígbà tí gbére gbé. gbégbèrègbè táwọn èèyàn gbàgbé mà àwọn èèyàn tó dé lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n bẹ̀rẹ̀ sí ní bọ àwọn èrè yìí ló mú kí Allah gbé Ànábì Nuh alayhi salam mú kó gbé wọn dìde àwọn ní gbogbo àwọn tó baba ńlá wa Adamu, alayhi àtàwọn míì bí anabi idris aleyhi salam gbogbo àwọn eléyìí anabi ni wọn wọn kì í ṣe ìránṣẹ́ nuh aleyhi salam oníránṣẹ́ alákọ̀ọ́kọ́ anabi nuh aleyhi salam ó bẹ̀rẹ̀ sí ní pé àwọn èèyàn rẹ̀ lọ síbi kí wọ́n pa àǹbọ̀gì àǹbọ̀pẹ̀ yìí tọmọkẹ́tì wọ́n bá ti dá aburú sílẹ̀. Si aburú tó dálẹ̀ dídálẹ̀ tó dálẹ̀ ó lè má jẹun tí ó parẹ́ láéláé àwọn èèyàn wọn máa bọ́ tìkẹ́tìkẹ́ sínú aburú yẹn yọwọ ajá sí pé ìwọ ló lórí ibú àgbà nítorí pé bí wọn ti ṣe ń rọ sínú rẹ ń irú ẹ̀ṣẹ̀ tí wọn bá ń dá ni wọn máa kọ́lẹ̀ fún ọ náà lórí aburú tó dálẹ̀ báyìí. Ànábì Nuh alayhi salam ó ṣe ọgọ́rùn-ún mẹ́sàn-án ọdún ó lé àádọ́ta tí fi ń pe àwọn èèyàn yìí kọ̀ọ̀kan iye ọjọ́ orí rẹ̀ tó ti lò ṣáájú kó tó di kó di ànábì ó di ránṣẹ́ àmọ́ iye ọdún tó lò fi fi ń pè wọ́n gẹ́gẹ́ bó ló wá ti fi ṣàlàyé fún wa ọgọ́rùn-ún án ọdún ó lé àádọ́ta ni nine hundred and fifty years báyìí bó ti ṣe pẹ́ tó láàrin wọn bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe àìgbàgbọ́ sí tó ẹni tí ẹ̀mí ìlògùn tó bà nínú àwọn èèyàn ti ń pè òun ti kú ọmọ ẹlòmíín náà tó ti kú ọmọ ọmọ ẹlòmíín náà tó ti kú lórí ipá náà hàn ká ń pè wọn lọ sórí kankan kíkẹ́ ya qawmi i'budullaha ma lakum min ilahin ghayruh ẹ̀yin ẹ̀yà mi ẹ máa sin Allahu lọ́ọ̀ nìkan ẹ lọ́gàá mí ìtọ́ yẹ kẹ́ ẹ sìn lẹ́yìn rẹ̀ àwọn èèyàn yìí kàkà kí wọ́n gbọ́ wọn gbọ́ ọ kàkà kí wọ́n gbà wọn gbà anabi nọ́ọ̀hà náà kò sì jẹ́ kó sùn ọ kò jẹ́ kó rẹ̀ ọ iṣẹ́ tó lọ àfihàn ọ̀pá ti ó tẹ̀síwájú pẹ̀lú pèpè rẹ̀ yìí títí tó fi wá di pé Allahu azza wa jalla láṣẹ kó sọkọ̀ jòmù wọn ò sí ọkọ̀ ojú omi rí ṣáájú eléyìí òun làkọ́kọ́ ẹni tí ọkọ̀ sí ọkọ̀ ojú omi gbogbo ẹni tó bá ti wá kọjá gba ọ̀dọ̀ amẹ́bẹ̀ẹ́nù àárẹ̀ ìṣẹ̀lẹ̀ wọn rí pé nǹkan pákó wọn máa fi ṣe yẹ̀yẹ́ ṣe àkókò ah, ti mà tẹ́lẹ̀ náà wọ́n fi tẹ agbẹ́gi ló ń ṣe èyí tó fi ń pè wá gbé kájọ́sìn fún àlọ́ ọ̀kan ẹ́ àbámabíọ́lá kò sí ànábì nù hàn ní tẹ́ ń bá ń fi wá ṣe ẹ̀yẹ lórí àwọn náà ń bọ̀ wá tún ṣe ẹ̀yẹ lọ́jọ́ báyìí ìyàwó ànábì nù hàn àwọn olórí ibú ló tò máa wọn olórí ibú lọ́yà ọ̀kan nínú àwọn ọmọ ànábì nù alayhi salam òun náà olórí ibú ló ṣe o ànábì nù hàn orí nǹkan kan fi gbà wọn lẹ̀ ètò túmọ̀ sí pé wọ́n ń pè ọ́ pé òní bàbá rẹ lè má mọ̀ wọ́n fi ọ̀pẹ́ pọ̀sẹ̀ ọ̀lọ́kọ rẹ olùmọ̀ọ́ni kí wọ́n á ní táwọn ní ká fi lè fi kọ́ lẹ̀. Ànábì Nuh alayhi salam kò rí nǹkan kan fi gbàyàwó lẹ̀ nígbà tí parun dé kò rí nǹkan kan fi gbọmọ lẹ̀ nígbà tí parun dé eléyìí túmọ̀ sí wípé kí oníkálukú wa kó múra kó le oníkálukú wa kó sánà bí ọ̀rọ̀ wọn ti ṣe dáa ẹni báyìí ni bàbá mi ẹni báyìí lọ́kọ mi àwọn ẹni báyìí ni mo tò má kò pé kéèyàn sọ̀rọ̀ rẹ̀ oníkàlùkù kò múra ni. Ṣébí rí bàbá Anabi Ibrahim alayhi salam kèfèrí ni bàbá olórí ibú ni bàbá rẹ̀. Anabi Ibrahim alayhi salam orí nǹkan kan fi gbàálẹ̀. Ṣébí rí lóò alayhi salam olórí ibú ni ìyàwó tiẹ̀ náà wọ́n padà parun pẹ̀lú àrùn tó parun láyé ń bí ìjọgbọ́n dàgbéyà máa ń tún retí wọn. Bébẹ́ rí ẹ̀gbọ́n bàbá Nàbí Mùhàmmad sallallahu alayhi wa alihi wa Abu Talib Abu Talib ó gbìyànjú gidigidi láti dáàbò bẹ̀mí ànábì lọ́wọ́ àwọn kèfèrí ẹgbẹ́ rẹ̀ ṣùgbọ́n kò síbà nábì òṣèṣe tó kí bàbá yọ gba Islam bàbá yìí olórí ẹ̀sìn bàbá òun lòun kù sí wọn fi ànábì sallallahu alaihi wasallam léèrè pé kí ló rí sí sọ̀rọ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ Abu Talib tí òfin ní wọná à ànábì sallallahu alaihi wasallam òṣàdúrà sì pẹ̀ fún káfíìrì rí àfi Abu Talib tànàbọ̀ánì olúwa gbàdúrà mi lórí rẹ̀ àmánà náà ni ọwọ́ ṣùgbọ́n nínú náà iná ò ní jó o. kó jó gbogbo ara rẹ̀ kí iná bo gbogbo ara rẹ̀ nínú iná ọ̀ma rẹ̀ ni inú nánà ni wọ́n wà nìkan ni náà máa jó tí bá tí wọ́n ń jó àtẹlẹsẹ̀ rẹ̀ ọpọlọ rẹ̀ ọmọ wa sọ kùtù wọ̀wọ̀ subahánàlá torí ẹ̀ níbo níná ti bá ní tí ni tí ti bá ní lágbájá mọ̀lẹ́bí ni tàmẹ̀dọ̀ ni bàbá mi èmi kẹfọ́ gbọ́rọ́ lásán gbogbo abébi kankan ọ̀sọ́ ọ̀dọ́mọ àlùjẹ́nà nítorí pé oníkálukú òun náà ni ọ̀ máa dúra rẹ̀ oríire bàbá òpin mọ́ ó soríire oríire ọmọ bàbá ó soríire oríire ọkọ ó oríire ìyàwó ó oníkálukú ni. torí di eléyìí ẹ jẹ́ ká ṣe ìsẹ̀mí tó nítumọ̀ ká jìnnà sí sẹ̀mí ẹ̀tàn jẹ́ káyé sanra wa dànù ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó máa pè wọ́n pé wọ́n sẹ̀sìn wọ́n máa sọ ike rárá eṣeru tiwa yìí ilé wa gan-an ni wọ́n ti ń ṣàlàyé ẹ̀sìn iná wa túmọ̀ sí kínni iná túmọ̀ sí kínni ẹ̀ mójútó ra yín ó dàbí kí bàbá rẹ̀ ó jẹ́ tíṣà wọn á ní kọjú máa wo ìdánwò ń bọ̀ òní àtọ́jú bàbá mi gan oní máa kọ nígbà tó fẹ́ẹ̀lì nítorí padà bá débi wípé ó kó sùkú tí bàbá rẹ wà ọ̀dọ́dọ̀ àwọn ẹlòmíì àti rí ọmọ kankan rẹ olúwa wa o olúwa ràn wá kó ká lè ṣe ní tí سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك